ẹ káàmù padà sórí ètò yìí ètò wa alẹ́fíkìmà gbọ́dọ̀kọ́ ẹ̀ ń gbádùn gbogbo àlàyé fántán àfa wa ń ṣe fún wa ẹni tó so nígbọ̀wọ́ abala tí ẹ̀ ń wo ìtàkùn ní Sawtul Akhiyar lórí alẹ́fíkìmà yìí àwọn náà ní iléeṣẹ́ Garutech Garu Technologies Nigeria Limited tí wọ́n kalẹ̀ sí number twenty Akínrẹ̀mí Street ní anífowóṣe nílùú Kẹjà kí ọlọ́mọ balẹ̀ iṣẹ́ náà jẹ́ lábẹ́ àṣẹ àfa wa Lukman Muhammad Awal Garu kọ́lọ́ọ̀ ń dákun mọ́ kànjú pàwọ́ àbá náà ọlọ́mọ sàjẹ́kẹ́mi wọn ó gùn Allah ká tó parí ẹ máa gbọ́ nípa iléeṣẹ́ Garutech fún ìwé tí ẹ bá fẹ́ bá wọn dòwò pọ̀ bàbá hmm. ẹ ti ń jóyè wa pé ọlọ́run ní rẹ̀ anábì sọ fún wọn innama ana basharun mithlukum yuha ilayya annama ilahukum ilahun wa faman kana yarju liqa'a rabbihi falya'mal amalan salihan wala yushrik bi ibadati rabbihi ahadan masha Allah eh, ibi tí wọ́n lọ́nbẹ̀ ni pé falya'mal amalan salihan ọlọ́run ní a ṣiṣẹ́ rẹ̀ iṣẹ́ eré tá a wá wù yìí iṣẹ́ eré pọ̀ nígbà tá a fọwọ́ onínà wa dúró sọ̀rọ̀ tó ní ó ní pé ọlọ́run fi àwọn nǹkan mẹ́wàá pamọ́ sínú nǹkan mẹ́wàá èyí tí mo fẹ́ lò bẹ̀ ni ó ní ó ní ó ní àfáàrídọ́ọ̀ fítọ́ àti mìnà tọ́hát pé ó fi ìyọ́nú rẹ̀ síbi ìtẹ̀lé kan nínú àwọn títẹ̀lé pé àwọn ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ó pọ̀ tó fi kalẹ̀ àmọ́ wá fi sínú ẹyọ kan nínú ẹ̀ nítorí kíni ká má bà á fojú rénà gbogbo pé àwọn àṣẹ tó kù tó pa fún wa gẹ́gẹ́ bó ṣe rọra fi lẹ́látọ̀lù kádìrì sí òru kan nínú òru mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan kálíbà máa wá káàkiri kálí ṣe kò ń gẹ̀ bẹ́ẹ̀ náà ni faliyamọ̀ amọ̀lẹ̀ ń sọ ẹ̀ lẹ́hàn kẹ́dà ó ṣe dáadáa ẹyọ kan ẹyọ kan tọ́lọ́run bá fẹ́ lò faliyamọ̀ amọ̀lẹ̀ ń sọ ẹ̀ lẹ́hàn dáadáa ẹyọ kan ṣo tí ó ṣe déédéé ìyọ́nú ọlọ́run tẹ́ẹ̀dá ò mọ̀ hmm. tó yẹ pé látara bẹ́ẹ̀ gbogbo tó wá ń jẹ́ dáadáa ẹ̀dá ìwà ní fojú kéré ẹ̀ pẹ̀ ṣé lè wá lọ́lọ́run wá ní á ṣe ni hmm. níbi tí mo ti fún ọ ní mílíọ̀nù bíbáyìí tí mo ṣe bá rárá o hmm. ó lè jẹ́ pé bóyá ẹni tó fẹ́ ṣubú tó wo pé tó bá ṣubú ó léwu tó wá pé sóun ojú tiẹ̀ náà fọ́ ni kó tó gba bẹ̀tẹ́lẹ̀. abẹ́ntọ́ kan tán tọ́sílẹ̀ sínú òkùnkùn. ẹ ẹ pé bóyá yìí ò nìkan ni ló jẹ́ pé gbogbo dáadáa kéèyàn mọ̀ fojú rẹ̀ nù ẹ̀ fàlẹ́ yá amọ̀lẹ́ amọ̀lẹ́ sọ́ọ̀lẹ́ kẹ̀dá òṣìṣẹ́ rẹ kan iṣẹ́ rẹ ẹ̀dá wà mọ̀ kó wàá gbìyànjú gbogbo iṣẹ́ gbogbo iṣẹ́ hmm. dáadáa wala yushriku bi ibadati rabbihi ahadan kó sì mọ́ da nǹkan pọ̀ mọ́ ọlọ́run ọba hmm. ẹ̀ wá rí wa man lam ya'budillaha sọ́ra abudan sọ́ra abudan li ghairihi hmm. gbogbo kò tẹ́bà dábàá wà láyé àìdépò kan wá sọ pé wá kọjá àti sin lọ́hùn ìbọn lọ́hùn ló fi ọ síbẹ̀ aṣojú béèyàn bá wá jẹ́ tí ò bá jẹ́rú fọ́lọ́hùn sọ́ra abudan li ghairihi yóò ṣerú wọn míì hmm. yóò sin nǹkan míì tí ò tọ́lọ́hún yóò sin nǹkan míì mina shayatin yóò sin èṣù wal ahwa yóò sin ìfẹ́ ẹnu hmm. yóò sin àwọn nǹkan míì tó jẹ́ sí pé kódà n tí ò tó yóò mọ̀ sin nígbà tí wọ́n bá bọ́ sínú ọlọ́run dági fún wa torí kíni ká lè làwọn fi dáná ètò bá ṣe kan lé ètò bá ṣe kan ṣíà ètò bá ṣe kan tébù ṣe rí pé nǹkan tó yẹ̀yẹ́ lọ́lọ́run fi wọ́n ṣe fún wa àmọ́ bàbá wa mú gìí tá a bá wa fún un ní mú ta fún un létí fún ní kinní kan tá a wá pé tọ̀ òun ni kò bí àbùkátà ṣé àwọn pẹ́ẹ́nì ní yẹ̀yẹ́ ju gìí lọ. tó ń tẹ́sí pé bí èèyàn bá ti wá sin ọlọ́run yóò sin tọ́lọ́run dá yóò sin tọ́lọ́run dá. Eh, àwọn afọwọ́kárí ẹni tí yóò sin lọ́hùn yóò sin tọ́ ládá mm. Mm. èèyàn tí yóò sin lọ́hùn yóò sin tọ́ ládá. Mm. Hmm. bẹ́ẹ̀ ni ẹ wá rí bẹ́ẹ̀ yẹn bá ṣe bẹ́ẹ̀ fal insana abudun wàlà dandan ẹ̀dá ẹrú ní í ṣe rárá ìmọ̀ lè rọ́bì yìí àníṣẹ́ dandan ẹrú lè dá ìmọ̀ lè rọ́bì yìí wà ìmọ̀ lè rẹ̀ rè ó wà lè jẹ́rú ọlọ́run ọba rẹ o hmm. àbí kó jẹ́rú nǹkan míì àmọ́ láyè ẹrú ni gbogbo àwọn tó ń tẹ̀lé káàkiri náà ni pé bàbá tẹ̀mí mọ́lẹ̀ ẹrú wọn ló ń ṣe hmm. ẹni tí ń ṣerú owó ń bẹ hmm. ẹni tí ń ṣerú political fada ń bẹ gbogbo orí tó o bá ti jẹ́rú ọlọ́run o gbọ́dọ̀ láyé táwa yìí ẹrú ni gbogbo ẹ̀dá Hmm. ìwọ ló wàá túnṣe ẹrú ọlọ́run ló fẹ́ jẹ́ ni àbẹ̀rù nǹkan tọ́lọ́run bá dá so téèyàn bá wá ṣe bẹ́ẹ̀ tó bá tọ́lọ́run bá wá ṣàánú èèyàn wa ibadatuhu li rabbihi wa khaliqihi sharafun wa aizun béèyàn bá wá lè sin ọlọ́run ọba ìwà àkọ́kọ́ ni téèyàn bá fún ọlọ́run ọba téèyàn bá lè fún ọlọ́run ọba níwọ̀ rẹ̀ yìí sharafun wa aizun ah iyì àtọ̀wọ̀ ni ó mọ̀ wá jẹ́ fẹ́ dá àtàpọ́nlé ni ó mọ̀ jẹ́ fún bẹ́ẹ̀ wàrífà àgbéga ni ó mọ̀ jẹ́ fún àmọ́ tó bá jẹ́ pé ìbádàtù lè gé ìrì yìí ìyẹn máa jẹ́ zulun wàhánù wà kásárà bẹ́ẹ̀ bá ti wá jẹ́ pé ìjọsìn ti tiẹ̀ kì í ṣe ọlọ́run ló ṣe fún ìyẹpẹrẹ ní máa sábà já sí torí pé ẹni tó sìn ní àtẹni tó wárí fún ni ó lè má tu ọ rárá bíi tí wò mọ́. tọ ìwọ alákọ̀ọ́kọ́ nìyẹn tá a bá fẹ́ wà pẹ̀lú àlàáfíà pẹ̀lú ọlọ́run ọba wa àfi ká kọ́kọ́ fún níwọ̀ títí ẹ̀ ibi tá a ti bẹ̀rẹ̀ nu. Hmm nínú ìwọ mẹ́wẹ̀ẹ̀wá ìwọ àkọ́kọ́ ni ìwọ títọ́ lọ́hùn kí ni sì ká sìn bó ti ní ká mo ti wá di president yìí wá ráyè kírun mọ́ ìyìn ráyè gbàwẹ̀ mọ́ ah, ọlọ́run ló mọ kọ̀kọ̀ ẹ̀dá a rí president wa Buhari wọ́n ń yà nígbà tí ń kírun nígbà tó lọ ṣe umura bó ṣe ń rẹ̀ rẹ̀ ńlẹ̀ fọlọ́run ọba tó jásí pé ó mọ̀ pé ibi tóun wà ní aṣojú ọlọ́run lòun òun ó sì padà jábọ̀ lọ jíṣẹ́ fún un. Hmm bẹ́ẹ̀ náà làwa náà wàlà nasi alánà lẹ́dí òrùsílà ìléyìn wàlà nasi alánà lẹ́mùrùsẹ́lì àwọn tọ́lọ̀ ń rán sí wa ipe ẹ lọ darí àwọn èèyàn mi on my behalf ọlọ́run ó bí wọ́n àwa tí wọ́n wá jíṣẹ́ fún náà ọlọ́run ó bí àwa náà àmọ́ àkọ́kọ́ ń bẹ̀ ni pé àtàwa àtàwọn àtàwa àtàwọn olórí wa gbogbo wa ká kọ́kọ́ dá ìwọ tọ́lọ́run fún ọlọ́run ká sin ọlọ́run kámọ̀ pọ́lọ́wọ́n ba lọ́ba tó tó sí kámọ̀ pọ́lọ́wọ́n lọ́ba tó tó sí lọ́yẹ ká sí lọ́lẹ́tọ̀ ká sí Allahu akbar kabira ọlọ́run mọ́sá jáde ikú yàrá khalifa ọlọ́run mọ́sá bá dúró tì yín ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah torí ìtọ́ lágbára jù náà lẹ́tì ẹ̀ ti yanjú ní èní yìí torí pé kí ni ìwọ ọ̀tọ̀lọ́hún yẹn ó ga ju ó ga ju ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ ní òsín lọ́hún mọ́ lásìkò tá a wà yìí ẹlòmíì kò mọ bí ó ti sin lọ́hún ẹlòmíì mọ bí ti sin lọ́hún àmọ́ òjú àti sin lọ́hún ń dà láàmú ẹlòmíì ò kírun kò gbààwẹ̀ gbogbo ntọ́lọ̀ ní ase pátápátá kò sí kankan bẹ́ẹ̀ àfàjọ ìwà nísìkò ẹni tí ó bá lóun ò ní jẹ́rú fún ọlọ́run yóò jẹ́rú fún nǹkan míì tí ì sọ lọ́hùn sáádà kó jẹ́rú owó àbí kó jẹ́rú obìnrin hmm. àbí kó jẹ́rú ọ̀gá rẹ hmm. àbí kó jẹ́rú olóṣèlú kan àbí kó jẹ́rú ẹnìkan sáá ọ̀ padà sẹ́rú fẹ́nìkan náà ni ẹ̀rí bíbélì náà sọ ó ní pé ẹni tẹ́ni tẹ́yìn bá ti ju ara yín sílẹ̀ láti máa gbọ́ tiẹ̀ hmm. ẹrú ẹni ìnìlẹ̀ ṣe tẹ́ ẹ bá ti ju ara yín lẹ̀ pé ẹ̀ṣẹ̀ lẹ́fẹ́ máa fi gbọ́ ẹ ti dẹrú ẹ̀ṣẹ̀ jọ́ tẹ́ ẹ bá ju ara yín lẹ̀ pé ọlọ́run lẹ́fẹ́ máa fi gbọ́rọ̀ sí lẹ́nu ẹ ti dẹrú ọlọ́run òdodo nu hmm. bíbélì náà ti wí náà nu ni ó ṣe dédé àlùkòrá ni tó náà sọ pé àfi ẹ jẹ́ ẹrú wa pé fáfáà direct sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 080 23 02 3808 080 23 02 3808 àwọn khalifa muhammad kamil garutẹ bá ti pè wọn àwọn ni wọn gbé fúnra wọn fún ti iléeṣẹ́ garutec ti aṣọ nípa ẹ garu technology nigeria limited wọn kàlẹ̀ sí number twenty akínrẹ̀mí street ní anífowóṣe nílùú kẹjà bẹ̀rẹ̀ iléeṣẹ́ wọn wà lábẹ́ àkóso àfàwà alhaji alukman muhammad awal garu tí a bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ pè wọ́n sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero twenty three nineteen zero six zero six zero eight zero twenty three nineteen zero six zero six tàbí kí ẹ lọ sórí ẹ̀rọ alátagbà agbọ́rọ̀káyé www.garutech.net www.garutech.net àwọn ni wọ́n ń kó automobile and garage equipment wọlé láti òkè òkun àti spray booth tí wọ́n fi ń kun tí wọ́n fi ń bèèkì ọkọ̀ àti alignment and wheel balancing equipment gbogbo ẹ̀ ni wọ́n ń kó wọlé láti òkè òkun fún àǹfààní tẹ́ ẹ bá fẹ́ kọ́ nípa ẹ̀ ẹ pè wọ́n àbẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ rà ẹ pè wọ́n wọ́n tún wá bá yín install ẹ̀ síbi tẹ́ ẹ bá fẹ́ gbé sí gbogbo ẹ̀ ní garutech yóò ṣe fún yín nírọ̀rùn kọ́lọ́n dákun mọ́sàwá aṣẹ́ni kọ́lọ́n bá aṣọ wọn lẹ́sàn-án rí ọlọ́dún muhammed lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́n mọ́sàwá dúpẹ́ fáwọn iléeṣẹ́ garutech tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ ètò wa kọ́lọ́n mọ́sàwá la ilaha illallah a lọ nǹkan ọ̀run tí ò yé wọn nínú ẹ̀sìn tí àwọn àfáà sì yanjú ẹ̀ fún wa ẹ ká dókè lọ́hùn ẹ ṣeun ẹ